بسم الله الرحمن الرحيم الحمد لله السلام السائل من كل العيون والمنام جعل الالوهية حقه على المنام والبراءة من الشرك يدين الإسلام أصبح من عمله خالدا من الإشراك به والآثام وهلك من سوى بينه وبين خلقه وهو أصحاب النبي ثم الصلاة والسلام على من جعله الله هدى إلى صراط مستقيم الداعي إلى دار السلام بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يذهب عنها إلا هذا عباد الله إن نواقض الإسلام يجب معرفتها على المسلمين الغلول على دينه وأول من يرفض الإسلام رجل أو أول من يرفض الإسلام رجل ويرفضه كفارا ولا يعتبر مؤمنا فهذا وقوع فيه إلا بتوبة صادقة واستغفار الهم هو الشرك بالله تعالى وهو الناقض الأول وهو تسمية غير الله بالله فيما هو من خصائص الله وهو عظم أمر عزي الله به وحرم للربوبية وتنقص للربوبية لقد أخبر العلم تحرم علما عبد الله بن عباس رضي الله عنهما أنه مضت عشرة قرون بين يدي الله آدم ونوح عليهما السلام ولم يقصدوا ولا حكم في المجتمع ذلك غير ذلك القتل الذي حدث بين ابن آدم هذه وقربه وقد شاهد في ظهر رجال صالحون وهم وصواع ويقوم ويعوق ونفر فلما ماتوا روح الشيطان الى قومه لتحكيم سوى بعض الصالحين تذكيرا لهم وبعد موت هؤلاء أوحى الشيطان إلى أهلهم بالتوسل والمناقشة بهم والدعاء إليهم وطلب تغيير حوادث عندهم وهو مواطن لقبورهم وهذا منشأ عبادة الشرك في الدنيا والبشرية وهو كفر بواب أيها المسلمون إن الشرك أخطر أنواع الابتداء وهو صرف العبادة لغير الله بأي نوع من أنواع العبادات كالدعاء أو الذبح أو الاستغاثة لغير الله فيما لا يقصر عليه إلا الله فمن صرف شيئا من العبادة لغير الله فهو مشرك قال الله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال الله تبارك وتعالى في قول آخر إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد قال فقد كان ضلالا بعيدا إن يدعون من دونه إلا كلابا وإن يدعون إلا شيطانا مريدا وقال سبحانه وتعالى إنه من يشرك بالله فقد خاطبه الله عليه وسلم ومأواه الله وما الظالمين من أنصار ويقال الساقين للرباعية الشركية إن القوات المعنوية التفسيرية نوعان البيضاء والسوداء فالبيضاء هي التي يجلو بها الخيرات والمنافع والسوداء هي التي يمص بها البشر من سوء فالأولى عندهم واجب طلبها والاهتمام بها فالأخرى سلبية يذكر طلبها وأولاد واجب طلبها محاربة الأعداء وكل هذه غفلة وجهل وظلم بل كل قوة معنوية وحسية يصرف بها العبادة لغير الله سبحانه وتعالى كفرا وشرك وتساوى الحكم به بين الكافرين الأصلي وبين المسلم المعالي الذي يقام عليه الحكم ولا يراجع نفسه وقال الله عز وجل إن الذين آمنوا ثم كفروا وآمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا وقال في موضع آخر لطيلة سورة الشمس لما ذكر كثيرا النبي عليه السلام وهم نوح وإبراهيم وإسماعيل وإسحاق ويعقوب وداود وإسماعيل ويونس ويوسف وموسى وهارون وزكريا ويحيى وعيسى والياس واليسع ونوح ذكر الله تعالى انه يجعل الى صراط مستقيم ثم قال ذلك هدى الله يأتي به من يشاء من عباده ولو أشركوا لحرق عنهم ما كانوا يعملون لصارت أعمالهم كلها محبوبة مع عموم مرتبة قوته والشيء نفسه قال وعز في شان عاقلهم وجمالهم محمد بن عبد الله صلى الله عليه وسلم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن توفر يحفظن عملك ولا تكونن من الخاسرين بل الله واعبد الوقت من الشاكرين نفخر سبحانه وتعالى وتعالى الكريم اي يجنبنا وقضيتنا من الشرك ما ظهر منها وما بطن إنه ولي ذلك القادر عليه أنا أقول لكم ọba tó kọ̀ rẹ̀ ní àṣàlámù àṣàlámù orúkọ ọlọ́run ó túmọ̀ sí ọba tó ń lára tó ń gbogbo tí ń jẹ́ àjẹ́bù gbogbo tí ń jẹ́ èébú àbí àjẹ́bù láti bá mi wọ̀ tààdá orúkọ ọba tó ń lára bóò ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí ọba yìí tó ṣe láti lóòrùn ìjọba tó ó ṣe ní ẹ̀sùn ọ̀nà gbogbo ìdílé ọmọ ẹ̀dá ẹ̀yàn àtàgbẹ̀dẹ̀. ọba yìí ló ṣe kápọ́pọ́ mọ́sẹ̀ kúrò níbi ẹbọ ó ṣe ní ẹ̀sìn sílẹ̀. gbogbo ẹbí sí ọlọ́wọ́ bá tó bá ti lọ́rùn lọ́ọ̀ nìkan tuntun tí ò ní ọkọ nínú sẹ́ẹ̀sì rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló láwùjọ rẹ̀. ẹni bá ṣe wípé ìfi ọlọ́run bá ní ìkẹ́mi lẹ́yìn ọlọ́run ìfi ọlọ́run bá dọ́gba ẹ̀dá yìí tó wà fọ́mọ ọba lọ níbi ìjọsìn rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ alágbàpá ọba ẹ̀dá ni òkúrò ẹ̀dá ni. ìkẹ́ ọlọ́run wọ́n lára rẹ̀ pẹ̀lú ọmọ ọba ti ní ìmọ̀nà tí ó máa bá wọn ìsọ́nà lọ sí ojú ọ̀nà ọlọ́run ọba ojú ọ̀nà ọlọ́run tó dúró déédéé tí ó tẹ̀síwájú tó pèsè ẹni yìí ló ti pèsè lọ sí ilé àlàáfíà ilé àlàáfíà ìlú láti àmàkà tó rí òun náà ni ọgbà jẹ́lẹ̀ ẹni yìí lànàjúwà Muhammad sọ́lọ́wọ́ àwọn àìsẹ́lẹ̀ ìjẹ́jọ́ ọlọ́wọ́ bá gbéra ó jẹ́sẹ̀ rẹ̀ àmánà tí ọlọ́wọ́ bá gbé pamọ́ sí lọ́dọ̀ ó fi jíṣẹ́ fún wa ìgbà tó fi ayé rẹ̀ ṣe fún wá ní àjọ ojú ọ̀nà tó fi fi pin tí ó dàrú tí ó rú òun tí jọ́nà àti Muhammad ọmọkọ ọmọ àjọ sẹ́dá àti ọ̀dọ́ rẹ̀ bákan wà á sẹ́ni tó kọ́lá nínú ìdá láti lórí ayé kò sẹ́ni tó máa ọmọ àti tó ṣègbè àwọn ọlọ́run nípa tó bá ti ó dọ̀rọ̀ sí gbogbo mùsùlùmí pátá ní pàápàá jùlọ mùsùlùmí tí máa ń gbogbo ẹ̀sìn rẹ̀ èyí lè jẹ́ mùsùlùmí lóko ní gbogbo ẹ̀sìn náà bí ọmọ ẹni oní bàbá tí ò tó wù bàbá rẹ̀ ọmọ tó ní ìyá tí ò tó wù ìyá rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé ìyá bàbá rẹ̀ ní lójú rẹ̀ kò sí àtìkà lórí ilẹ̀ nígbà tí ó rí ní ẹ̀sìn èédí ẹ̀ láti lè sórí ilé wájú ọlọ́run látàrí nínú lọ́la ti yámà yóò mọ̀ tó kú láàmù gbogbo ìsìláàmù bá ti fún inú lọ́mọ tó mẹ́rin irú ìlú tó bá tẹ́ ó yẹ kó má bàdá jù lé àkọ́kọ́ tí ń bá ìsìláàmù mẹ́jẹ́ yẹ kẹ́ láyé tó já sí pé ìrìn jẹ́ mùsùlùmí wá lẹ́yìn tó bá ti fún nǹkan nítorí bá tòótọ́ ó sì wọ́n àforíṣi wájú ọlọ́run lápòrí tó tí ò bá ti méjèèjì yìí ibẹ̀ tí òun jẹ́ mú òun mẹ́ àkọ́kọ́ nǹkan náà òun lè ní ká máa fún wọ́n ti bá ti mọ̀ òun lè kú jẹ́ ẹ̀kọ́ eléyìí ní àkọ́kọ́ tó pàṣẹ láwọn ènìyàn òun ní ìka àkọ́kọ́ tó pàṣẹ òun ní ká àkọ́kọ́ tó ba àwẹ̀ tí yẹn ń dà ní ọ̀sà tí yẹn ń dà fún lóbi ṣe lẹ́fílà lórí rẹ̀ oníbàjẹ́ gbogbo dáadáa tẹ́lẹ̀ ìbáyìí bàbá ṣe láyé ìtòkè tóbi ni sáwọn olórí ni tí mọ̀lẹ́bí ni tíyàwó ọlọ́kọ̀ fọ́mọ ni bó ti kí wà lóògbé àtó lẹ́kọ̀ọ́ tó bá wọn jẹ́ ní fẹ́ ìbádà ẹ̀bọ yìí yóò gbogbo ìjẹun àwọn olójú òní ló ń tún wọn tó wọ́n wà lọ́wọ́ bàbá kú ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ èyí tó gbajúmọ̀ lẹ́ka òsìlè lẹ́kọ́ òun ni oúnjẹ tí ó bá ń gbé lọ sórí ta ìdá wọn gbé sínú àpá àdìgbò àti kó ti ti wá nílé yìí lẹ́kùn tó bẹ̀rẹ̀ sí náà tó báyìí wọn gbé sínú àwọn kọ̀ǹgàrà wọn akọ́jú sínú báyìí pólí ẹ̀fọ́lì báyìí kódà wọn akọ́ gbé sínú jíìpù òun ni akẹ́kọ̀ọ́ sórí ta tó gbé sínú ọmọ jíìpù èyí tó bẹ̀rẹ̀ sí náà tó báyìí lórí ti ń tọ́ láti bá yàwó rẹ̀ jẹ́ arùkú yẹn ní ìpínlẹ̀ kan kódà yorùbá ọmọ sọ́nà ọ̀rọ̀ wọn ní yorùbá mùsùlùmí sábà wọn bẹ́ẹ̀ bá ti ń ṣe fara yorùbá rẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ sí òkọ wọn ní wọ́n ti sára rẹ̀ kọjá mọ́tọ́lẹ́sì yorùbá òkú bẹ́ẹ̀ kó sàárà lẹ́gbọ́n yẹn kì í ṣe nǹkan tó ṣe tó bá ti fẹ́ẹ́ nípa ẹ̀kọ́ tí ayé ara wọn ṣe sàárà táwọn ẹ̀dá táàdì tó rí tí wọ́n ń bèrè lọ́wọ́ ẹni tó ń lọ gbé fún wọn àmọ́ mùsùlùmí òdodo yóò tó tún sàárà bẹ́ẹ̀ ẹ̀bọ ní inú òfin tó bá níbẹ̀ pé yorùbá ti tẹ́lẹ̀ lọ́dọ̀ mùsùlùmí ilẹ̀ yorùbá ó gbà fún ìrìn ìjẹta ṣùgbọ́n ṣe ní ẹ̀sẹ̀ èyí tó ṣe ọ̀nà àdékùn láti ìṣẹ̀lẹ̀ tó wá ṣàlàyé rẹ̀ fún wa kí ni tó kò lẹ́bọ fún wa in tó kò lẹ́bọ òun ni kó máa fi ẹ̀yà ọlọ́run wa sùpánà bò wọ̀ tààlà kó máa fi gbé ọlọ́run ọba níbi àwọn ìtẹ́tọ́ ń bẹ ọmọ ọba nìkan tó ń tẹ̀sà rẹ̀ fúnra rẹ̀ òun ní dájẹ́ fa òun ní dájẹ́ yìí òun ní dájẹ́ fúnra lùdìjì òun ní dájẹ́ rẹ̀ òun ní dájẹ́ ọkùn lẹ́nu dúdú òun ló lè kú ẹ̀mí yẹn kádà láti gbẹ lọ́wọ́ yìí ó nìkan ló ní agbára rẹ̀ láti yí padà tí mo ti fẹ́ àti mo ti lè gbogbo àwọn ọ̀sẹ̀ wọ̀nyí ní tọ́mọ̀ ọ̀sán máa ń lọ rẹ̀ fún rẹ̀ yìí kò fi kún àtẹ́bì kan nígbà kò fi kún àtẹ́bì kan lágbára àbí ẹmú náà ètò jù nínú wá tó sì ní àbáfíà dídà mọ́ tó á ní àbí súnà náà mọ̀fẹ́ pẹ̀lú ọmọ ọlọ́ọ̀fọ́ àdó ọ̀sán bí ààrẹ ní fẹ́ mú àwọn àtẹ́bì ọlọ́ọ̀fọ́ àbá ààrẹ ní fẹ́ mú àwọn òwòlé ọlọ́ọ̀fọ́ tó bá rùn lọ́fàárà lọ lè tó jẹ́ lù tó ń lòdù tọ́lọ̀ wá ti àkọọ́lẹ̀ lábẹ́ tọ́lọ̀ wá fi yí àkọọ́lẹ̀ yẹn padà tuntun kò sí nígbà wà lẹ́bí ọlọ́run ẹ̀yẹ gẹ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run iye tọ́lọ̀ ọmọ ọmọ lórí ayé ṣe ní tí wọ́n bèèrè lọ́wọ́ sùpánù wọn náà ẹ̀ lè rí kàláyé nígbà lẹ́bí ọlọ́run bá tán jẹ kó tó wálé ayé ló ti di ọlọ́run fún ọlọ́run tẹ̀mí lánàá ní ayé kó sí mẹ́ta ṣáàtù mú dá sẹ́mẹ̀ tí ń ọlọ́wọ́ òfin láti lóko fúnra tó tọ́lọ̀ ń dáhùn fún wa báyìí pọ̀ tó ìdí ayé ìṣẹ́ tọ́lọ̀ ń àkọọ́lẹ̀ ẹ̀sìn dára tó bá wá wa mú àwọn ẹni alẹ̀ kí ti wá ayò wa mú ọlẹ́ tó ń gbọ́ fún wa tó gbọ́ wá mọ́tò lè sòdò àwọn ìlú lè sòdò bẹ́ẹ̀ mọ́tò lè sọ̀dá àwọn ìlú lè sọ̀dá bẹ́ẹ̀ mọ́tò lè sọ̀dọ̀ olówó àwọn ilé ìwọ lè sọ̀dọ̀ olówó mọ́tò lè sọ̀dọ̀ olówó àwọn ilé náà ní agbára láti pààyà fún àbọ̀bẹ̀ yóò kí ìgbè lára gbọ́n náà lọ́rọ̀ lè tí ò dá pápá náà wọ́n mọ̀ sọ fún kí àwọn ọmọ ìdáná rẹ̀ lọ lọ ìjọba tó máa wọ́n bá ti lọ́wọ́ lóde ọ̀rọ̀ ẹ̀kọ́ jáde lẹ́nu ìgbókúdà ìtàfẹ́ kó ṣe fún wọn lè dí aago méjì náà fún wọn kó ṣe tó bá lè dí aago méjì náà ó kó jáde fún kan ó sì wọn lọ fún òye lẹ́gbàdà àfẹ́ náà gbogbo olú àwọn náà bá ń lò pé bẹ́ẹ̀ lágbára wọn tó wájú ọlọ́run bẹ́ẹ̀ ni títóbi wọn tó wájú ọlọ́run wọ́n lè yí ọlọ́run balẹ́wọ́ wò wọ́n lè sọ fọ́nà àfẹ́ ní ilé ìlàfẹ́ àti ìwọ̀n ẹgbẹ́ ọlọ́run bá nìyẹn irú kẹ̀kẹ́ ni wọ́n kò yẹ kó kódà bí ìwòsàn ìgbàlá kò má lọ sí gbẹ̀mí ìwọ́n kò àbí tó bẹnu tó balẹ̀ fún àti yìí fún ìsàkúnyọ́ ìsàkúnyọ́ fún bẹnu ẹgbẹ́ òkùnkùn tó bá ti nínú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ní àwọn kan bẹ nínú àdúgbò àwà yìí ó lè jẹ́ bàjẹ́ òjò wọn wà ó lè jẹ́ lórí ilẹ̀ wọn wà ó lè jẹ́ nínú afẹ́fẹ́ ní ojú tó tẹ̀lé ká àgbà wí àwọn náà ní agbára bọ́ọ̀ sí ní agbára àwọn náà ti ṣe nǹkan tó wù wọ́n lórí ilẹ̀ ayé bí ọlọ́ọ̀bá náà ti lè ṣe nǹkan tó wù àti bẹ̀rẹ̀ sí wù wá ìgbìmọ̀ rẹ̀ ṣùgbọ́n ìsìláàmù tó lẹ́bọ̀ yìí ìdí jẹ́mọ̀ ẹ̀bọ̀ yìí wọ́n ní ẹ̀sìn tó ti lọ tó ti jẹ́mọ̀ ọba lókè kò láyé àwọn èèyàn para wọn wọ́n jàmbá ara wọn ọkọ ń fàyàwó ìyàwó pẹ̀lú ọkọ ọmọ ń fa òbí òbí ń fọmọ ọ̀gá ẹlẹ́sẹ̀ fọmọ ẹsẹ̀ ọmọ ẹlẹ́sẹ̀ náà wọ́n bá sọ̀rọ̀ àpàdódó bẹ́ẹ̀ ni wọ́n kó kò tọ́ba jẹ́ wọ́n kó kò tó jẹ́ àwọn tí wọ́n tó lórí tí mo bẹ̀rù ọlọ́run wọ́n ti tó wùmọ̀ sáwọn aráàlú aráàlú náà tó bẹ̀ẹ̀ sínú òye náà ní ṣe tó mú náà ní ṣe tó lórí gbogbo rẹ̀ ẹ̀sẹ̀ ní o ìdíná tó ti ẹ̀sẹ̀ ní ìpààyàn ẹ̀sẹ̀ ní ìgbowó òdìbá ẹ̀sẹ̀ ní àwọn mọ̀lẹ́bí jẹ́ ẹ̀sẹ̀ ní gbogbo àwọn ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ náà ló jẹ́ àmì ètò burú jùlọ tó fi ń sọ náà orí ilẹ̀ tí wọ́n náà ọba ìṣẹ́fẹ́ yọ ní sáà ló gbogbo mẹ́ tí ó sì ṣe sọ pé fún lórí ẹ̀wọ̀n yọ òun ni ká lọ sí olórogún pẹ̀lú ẹ̀dá torí pé ní jẹ́ ṣíkù yìí ó túmọ̀ sí wípé omi tábùlù lọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀sán wọ̀tàlá ni hasmoni ìròbí yẹ ti lẹ́kọ̀ọ́ sáré wọ̀tàlá ni ìtò sọ ní pé àwọn alágbára ti mẹ́ta ní odò àdébí mẹ́rin tó kú àdébí ti kẹ́kọ̀ọ́ pé àwọn ọmọ sí ìtò sọ fún náà pẹ̀lú kò wá nínú àwọn yìí wípé èyí tó wá nínú ìpín ìjọ nǹkan ní ẹgbẹ́ wa tó wù ẹ̀jọ́ wà tàbí kùtù ìwòlò ìyẹ́sẹ̀ láti fàánù fún ìrẹ́lá ó ti ní wá òkú bá ìjọ́nà ọba tí ní jọ́nà lórí wa ìwọ akábùkọ́nà ọba ẹnìkan ó ti gbà kó lọ́wọ́ ọlọ́run ó ti fi fún àwọn ẹ̀dá mi lẹ́yìn àwọn ọ̀hánà fún wọ́tàrà ẹ̀rí nǹkan oríṣi jọ́nà ní ìgbọ̀ngbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ yìí àwọn kan bọ̀ wọ́n láwọn ti pé tó bá ti di òògùn lẹ́lá tó kọ́ bọ́ọ̀dẹ̀ gbogbo àwọn alágbára ayé ó ní kí wọ́n ti ń péjọ tí wọ́n bá péjọ síbẹ̀ báwọn alágbára tí wọ́n ti ń péjọ yìí àwọn náà làwọn àjẹ́ pé ìlú kọ̀ọ̀kan ní representative kájẹ̀ gbogbo àwọn tí sojú ìlú kọ̀ọ̀kan yìí ó láyé pẹ̀lú ó ti pàdé níwájú ọlọ́run tó wá ti wá pàdé níwájú ọlọ́run ọlọ́run wa ní ìwà àjẹ́ ìlú báyìí kí tó fẹ́ mú lọ lé lọ́dún yìí rẹ̀ ìwà jẹ́ ìdúgbà tí mo fẹ́ fún ọlẹ́ fáwọn èèyàn rẹ̀ wípé àjẹ́tọ́ bá ti rí àwọn abu rẹ̀ wọ́n èyí ṣe tó fẹ́ fún ìwà nínú ìlú rẹ̀ ó lè fọ ọ̀nà ikú ọ̀wọ́ ọ̀wọ́ olóògùn ní fáwọn àbúrò mi ìbí lè sọ pé ìwọ náà kò sí mo fẹ́ kó gbé fún mo fẹ́ gbé lọ sínú mi ẹni wọn kọ́ tó bá ti rí bẹ́ẹ̀ ẹ máa tọ́jú àwọn àjẹ́ o ní àwọn àjẹ́ fún mi ó lè fọ́ lọ́wọ́ àti nìyẹn àwọn èèyàn tí wọ́n ti jẹ́ wọ́n ti wọ̀ gbogbo irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ ẹ̀kọ́ mi lẹ́nu ìsinmi ní kọ́mọ̀ kò ní wà lẹ́nu fúnà ṣe é ṣe ń tẹ́ fún ọwọ́ orí ẹtì ìṣìṣì ń gbélé nínú ìlú yóò bàbá torí gbogbo àwọn ọ̀sán wọ̀nyí ní ṣẹ́ẹ̀sì yìí èyí ti ṣe ẹ̀kọ́ wà tó bẹ́ẹ̀ ti wà wá ní ayédèlá ọ̀tá jẹ́ ọ̀mọdé àlọ́ Muhammad sọ̀rọ̀ wọ́n ọ̀pọ̀ àyè sẹ́nu afa agba wa nínú àwùjọ àdìgúnmọ̀ ní Muhammad sọ̀rọ̀ wọ́n ọ̀pọ̀ àyè sẹ́nu òun náà ní àtẹlẹ́ ọ̀pọ̀ àgbà ọ̀bí ọ̀pọ̀ àyè sẹ́nu wọ́n fi kẹsẹ̀ wọ́n láǹfààní wọ́n sálà nígbà tí wà ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí nígbà tí wọ́n àtàkùn sábà ti fọwọ́ wọ́n wà ní ìṣẹ̀lẹ̀ wọn láti gbà tọ́lọ́ wọn ti bá wọn náà rẹ̀ tó ti dá àlẹ́bí náà sígbà tọ́lọ́ wọn ti gbé ìdá àlẹ́bí náà fún àlẹ́bí ọ̀sẹ̀lẹ̀ ìyìn tí ń bẹ lára àwọn méjèèjì lọ́dún kò lé ní one thousand billion àìsàn kúrò ọgbọ́n ọdún mẹ́wàá kò dín ọgbọ́n ọdún mẹ́wàá tí ń jẹ ẹgbẹ̀rún kan ọdún òun ìṣẹ̀lẹ̀ ọdún tí ń bẹ láàrin àlẹ́bí náà àti àtẹ́sí ádámù àkọ́tọ̀ lọ́wọ́ kọ́dá wọ́n ní kò sí ìgbà tó jẹ́ wà ẹ̀kọ́ ẹgbẹ́ kiri kan ẹgbẹ́ kiri kan ẹ wọ́n kọ̀ọ̀kọ̀ wọ́n fàyàjọ́ wọ́n tó pàwó wọ́n sọmọ́ dé wọ́n ti bẹ̀rẹ̀ kò sí kí jẹ́rẹ̀ ní ìlú ọmọ ìyá yẹn tó kò sí jọ́ lọ́rọ̀ lọ́wọ́ yìí àmọ́ nígbà tó jẹ́ yàrá mi ìgbà tó kù sẹ̀sẹ̀ lọ́wọ́ ọmọ sọ́kànù wọn wọ́n sàrẹ́lá tí ó sì ní yàrá mi mú àwọn ìyá kan gbà lórí ayé nígbà náà nínú àwọn ìlú àlẹ́ mi mú wọn kọ́nà tó sì gbé ìgbé gẹ́gẹ́ bí àlẹ́ mi mú wọn àwọn ẹni ńlá ni wọ́n ẹni rẹ̀ ni wọ́n iṣẹ́ ẹni fún ọwọ́ wọn tó gbé wète wọ́n yẹ iṣẹ́ ẹni tí a lè pàtàkì wọn bí ìwọ́n nìkan tó lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn àdámọ́ wọn tó lọ bá dámọ́ wọn wọ́n fẹ́ràn káwọn sọ rẹ̀ àánú wọ́n fẹ́ràn sẹ́kùn rẹ̀ bá pàtàkì bá lọ́dọ̀ wọn kó jẹ́ sí rẹ̀ wọn lò ọlọ́run dáfà wọn inú Qur'an wà ṣùwárà yẹ̀rù yẹ̀bù yẹ̀bù náà àwọn àwọn olùkúpa tó ń kàrí pa ti rọ́ọ̀nù mọ́ ó pa àwọn ẹni rẹ̀ mọ́ àwọn ẹni ọmọ dáadáa ni wọ́n pẹ̀lú wa rẹ̀ sọ̀yí tọ́wọ́ wọn lò ó lọ́wọ́ wọn ó jẹ́ tó máa wọ̀ wọn ní pọ̀ ìgbà tó wọ́n kú ṣàtọ́nù wa ń sáwọn èèyàn wípé àwọn ìlànà tó ń jìjì ni wọ́n fi dá sílẹ̀ tó ìjẹ́ sílẹ̀ rẹ̀ wọ̀nyí kò yẹ kí ìrántí wọn ń parẹ́ máa gbáre yìí ó yẹ kẹ́lẹ́ máa rántí wọn láìláìláì kílẹ̀ wà ṣe ẹ̀ lọ́ọ́ yá eré wọn ẹ̀yà ẹ̀rọ pàtó ẹ̀yà ẹ̀rọ tùwà ẹ̀yà ẹ̀rọ yàwó ẹ̀yà ẹ̀rọ yàrú ẹ̀yà ẹ̀rọ lọ́pọ̀ kúrò ìjánu sọ̀rọ̀ gbogbo àwọn ilé ẹ̀rẹ̀ ni wọ́n ẹ̀yà ẹ̀rẹ̀ nìkan ọmọdún ti rí gbogbo gbàtà ìbá tí ń jẹ́ ẹran wọn tẹ́ jẹ́ ẹran sáré wọn ẹ̀kún wọn tó dọ̀ wọn ẹ̀kún ń bá wọn bí àbáyé náà ti fàájì ẹ̀kún padà lọlé ṣẹ̀tọ́ àwọn olùfilé lè sí wọn nínú wọn fún wọn tó wọn sọ lónìí wípé ẹ tí bàbá wa bá ṣe ẹ̀wò à ní fẹ́ kámẹ́tì bàbá ẹ ẹ̀dí agbóyẹ̀wò káṣẹ̀ ẹ̀dí afọ́tò wọn kalẹ̀ àmọ́ wà bẹ̀. àwọn ẹni tó lọ bẹ́ẹ̀ ọlọ́run bá tún bá lọ fọ́ tààrẹ lágbógbà lẹ́yìn lóṣù ẹ̀fọ́ ti fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àbọ̀kọ̀ ju wọn. jẹnẹrẹsìn yẹn kú dán jẹnẹrẹsìn mi tó dán ma sọmọ ọmọ àwọn délé ayé wọn náà bàbá wa gbọ́dúmọ̀ wa àwọn bàbá bàbá wa gbọ́dúmọ̀ wa àwọn márààrún kú bẹ nínú léyìí tí wọ́n ya ilé wọ̀nyí agbọ́sàn wọn pẹ̀lú ìrìn wọn tó bá níbẹ̀ ìjẹ́ni ilé wọn sábà fún wọn bẹ̀rọ ìtàkàlù bàtà sábà lójú ẹ̀kọ́ wọn tí ìlà bá mú wa káàkiri wọn sábà wà lọ́wọ́ sọ́dọ̀ wọn sábà ń bẹ̀ wọ́n tó ń gbé wọn ti kú lójú wa níwájú wọn ó lè gbogbo kúrúdá tí ń pé yàtọ̀ sí àwọn ṣáàlù wàtàlẹ̀ lẹ́fẹ̀ẹ́ ìtọ́rọ̀ fún ara rẹ̀ pé ìkàlẹ̀ pé kí mo bí dọ́lọ́ mú rè nínú tẹ̀sí nínú agbára nínú wà wọ́n dojú rẹ̀ kọ́ gbọ́ àwọn yìí bí ṣàtọ́nà tó wá burú tó maraba ti ni wọ́n lóòótọ́ tó bá ti dé wájú àwọn òǹkàwọn yìí wọ́n ti sọ wọ́n tó kà wọ́n ti sọ wọ́n dọ́lọ́ tó bá ti wájú fún wọn tó ti fún wọn ní kankan èyí wọ́n bá dà tó fi rù bẹ́ẹ̀. olùkẹ́sẹ̀ tó ti jì ha tó ń bí ìfẹ́yẹ sí wọn wọ́n tún lọ gbọ́dọ̀ padà ó tó kalẹ̀ síbẹ̀ tó kìí ṣe èdè àwọn ẹni eré yẹn wọ́n ní bí àbùkátà ṣàìtọ́ọ̀n òun ló ti sẹ̀ bó ti wà náà lẹ́nu níbi àwọn òòsà tí wọ́n ń gbé wáyé látọ̀tọ̀ òòsà yìí kò mọ ogun nǹkan tán nínú ọkà rẹ ẹ̀yìn wọn ti ń wà ọkà rẹ gẹ́gẹ́ ní òòsà fẹ́yì tí ó kò ní ọkọ̀ọ̀kọ̀ bí gbogbo ni wọ́n ti ń wà lọ́ba wa tẹ́lú gbogbo wa kó sẹ́ẹ̀tì lára lólé yóò máa pọ̀ bí èèyàn yóò wá tó wọn ó gbẹ̀ngà bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn ọ̀sàrọ̀ yẹn tí kú ti lè jọ náà òkú náà ti lè jọ náà yóò wá tó bá ti kó sẹ́ẹ̀sì sí wọn lá ẹ̀yìn lè tó lóko àwọn afárabalẹ̀ nínú àwọn òfin wọn yẹn yóò máa dá wọn ní òtún wọn bá ń fẹ́ láti tẹ̀ wọ́n kò nínú ẹ̀sìn náà wọ́n tún bẹ́ẹ̀ sẹ̀ kùkù ti bẹ̀rẹ̀ rí eléyìí ìgbè tí jẹ́ mọ́ òun ilẹ̀ kò tẹ́lẹ̀ òun lọ́pàá tó ṣe láti ṣe láti ṣe láti tó fi sẹ́gun gbogbo èpè àti ibi tí ò dá alábọ̀dọ̀ ọlọ́pàá tó bá lọ́wọ́ wáta ẹ̀rá ó sẹ́gun gbogbo ẹ̀ tí bá yàwó rẹ̀ tó ní pé ikú pilẹ̀ kí jẹ́ ọdún mẹ́sìn wa ìmọ̀ ìyàwó rẹ̀ ìgbà tí àwọn tí ìgbésẹ̀ àwọn ọmọlọ́wọ́ mẹ́sìn táwọn mọ̀ sọ̀rọ̀ àbáwọn tí ìgbò yóò mọ̀ sọ̀rọ̀ wọ́n ní àbẹ́jẹ́ aláwọ̀ ó ń pèsè pọ́pù tọ̀ ọlọ́pàá tó wá lórí bẹ̀rẹ̀ níjọ tó ṣe wà ní sọlá kò ṣẹlẹ̀ tí ò ní kí mọ́lákù tìbírí ni wá wá kò ní wọ́n lòlá fáwọn ọjọ́ kan tí ò ní tìbírí lòlá nínú rẹ̀ sì bàjẹ́ pé kí ló dé àfàlù wà kọ́ mi tó wá ìgbà tí tìbírí ló padà wá ó ní àwòrán kan bẹ̀rẹ̀ nílé rẹ̀ pàṣẹ kí wọ́n yá dànù bẹ́ẹ̀ ni ajá kan bẹ̀rẹ̀ nílé rẹ̀ ní kí wọ́n mú bọ́ta wọ́n ní ajá yẹ Hassan ọmọ fáfúnmọ̀ wà náà Muhammad sọ́wọ́ ọ̀pọ̀ àìsànlá òun ló ní ajá yẹ alọ́rọ̀ bí ìtẹ̀lú alẹ́kùnlẹ́kùnlẹ́kùn ó sì gàlẹ́ adájú pàṣẹ fún wọn máa dá fóònù lé wọn fóònù lé wọ́n wá ní àwọn ọ̀nà tí mẹ́lẹ́kùn ti bílẹ̀ ní ìfà sílẹ̀ ó sì wà ní sọ́rọ̀ fẹ́mi jáde àwọn fọ́nà láti mi wọ́n ní ìjọ tí àwọn ará ṣáà láwọn sóòwà kòtítà láwọn àkókò rẹ̀ wà àwọn kí ọjà tí wọ́n ti kòrò màjínà yẹwọ́ iṣẹ́ náà lọ ọ̀rá àwọn aṣọ wọ̀nyí láti ṣe kọ́tì ní ilé tí inú fìrẹ wà àwòrán sì gbé lára aṣọ yìí òun ni ó fi rán kọ́tì tó rẹ̀ ní lọ́lábù ti bìrí olùsùnmọ́ lórí lọ èrè ni wọ́n rán sára kọ́tì èrè jẹ́ ẹgbẹ́ bí aṣọ tó ń gbà wọ́n dé ẹni pẹ́pẹ́ sọ èrè ni wọ́n sọ àtèrè alámọ̀ àtèrè ti ẹ lè rí ẹ̀rí tó sọ̀kọ́ tó fọ́tò sí àlàyé láti lè rí kò lè sí. kí lẹ́tà tí ti bá wáyé orí àyà àwọn ọ̀sẹ̀lẹ́fẹ́ sí kì nìyẹn ẹ̀tún tẹ́lá ẹ̀kọ́ ní nìkan ṣe íńtánẹ́lì nínú ara fáàlẹ̀ òṣèlú fún ẹ̀yà ẹ̀ṣọ́ ẹ̀ ìyẹn lọ ájú nígbà náà àyà pásítọ̀ àwọn òṣèlú yẹn ló yọ ó dá kí ló fẹ́ fi mọ́tò owó tó tó tó fẹ́ tí ó fẹ́ ti ṣe pàtí máa sọ ọjọ́ wájú ẹ àìsèkò ní ma ẹ̀yà mi àìsèkò ìyàwó ẹ̀yà mi ìdílé láti ti wọ́n bí yẹn ìgbọ́ mẹ́lẹ̀ sí ẹwà ó bá àbá òṣèlú ẹ̀wọ́ sàlàyé rẹ̀ ìgbọ́ wọn bá ti pèlè wọ̀ subhanahu wa ta'ala tó ṣe ńlá lẹ́pẹ̀lẹ́ wọ̀ sọ́kọ̀ọ́ gbogbo àwọn tó ti tó wọ́n fún àwọn wòlíì wọn lé ìjọlọ́ bá tí wọ́n gbọ́ tí wọ́n fún wọn lè wọ́n lò èyí kí sọ̀rọ̀ yìí ti kírun ní ìkan lé tí mi ní dàpọ̀ tó ti kírun bí wọn àá pè fún báyìí wọ́n lé ó ní ẹ̀wọ́n yàrá ẹ̀ kírun déédéé bí túbúlà báyìí ló pé fún àwọn wòlíì mọ́tò mo ra gbẹgbẹgbẹ ní kí mo dùn bàtà kí n tó mo ní afárá ṣé bẹ́ẹ̀ ní ìtòkò ní oṣù oṣù oṣù gbà lẹ́nu rẹ̀ ṣé tí pọ́pọ̀ ẹni mọ̀ wọ́n bá ti láì tí ó rí gbé àwọn apààyàn ní ìdíbi tí wọ́n lò bí lẹ́sẹ̀ tí ti bá rí èèyàn sí nǹkan ní ìgbà ní púpọ̀ tó ti wáyé nìyẹn kì í bí kó ṣe ju kó sọ́jú kẹ̀ láti ní sápò fún ilẹ̀ ẹ̀sìn tó bá wáyé tó bá ní mẹ́rẹ́yà àti ẹni tí bá wáyé wà ní alágbàtà títí nìyẹn àwọn alágbàtà títí àwọn oníwèé ọgbọ́sọ̀ náà sọ́wọ́n tó wọ́n tó tàkàrà ẹ̀sìn dàbí mú kọ́ sí ọgbọ́sọ̀ òun ìtọ́lá pé ìgbà tí mẹ́ta ló fi ọlọ́run kò sì tẹ̀rọ rí so kò sí bàláyé fún ìpìlẹ̀ rẹ̀ rẹ̀ fún ara ẹ̀fọ́ ló pìlẹ̀ rẹ̀ tí ìdíje ìdíje tó bọ̀ wá wáyé tó wọ ìyá ìrẹ́ ìsìlámù ó wòye sí ló wòye sí dáadáa bẹ́ẹ̀ sì ni gbogbo àfa nígbà àwọn èèyàn tó jọ́ọ̀dẹ̀ ó ní kálukú ohun bá tó sọ̀rọ̀ rẹ̀ wájú ọlọ́run ìtọ́lọ̀ wọn bá kò tó fi ẹ̀sìn tó ní tọ́ ọ̀rọ̀ tẹ̀sí ìkẹrọ fáwọn èèyàn ẹ̀mẹ́jẹ̀ amúlé kó rọ̀ lọ sí ìjọ tó gbó wájú lọ fún òwúrọ̀ rẹ̀ tó dùn fẹ́jà rẹ̀ wájú lọ ṣé lè bá ti hàn jọ kọ́lá kùn mọ́ tó bá fẹ́ mẹ́rin èyí tẹ̀mí náà sọ lé ní òwúrọ̀ rẹ̀ wájú lọ ṣe ó lè gbó wájú tó wọ́n náà ní tó wọ́n náà ṣe ní haram mo ṣe ní halal fáwọn ọ̀dọ́ mi tó bá ti lè lójú rẹ̀ kò sábú ṣùgbọ́n òun kò lójú rẹ̀ ṣe ibi tí ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ nìyẹn o kájínà sí àwọn mùsùlùmí olóró bí èèyàn kan ó ní ìkẹ́lẹ́mọ̀ àwọn àfáà nílẹ̀ káàkó ìdílé wọ́n máa ń ṣe programu kan academic program ní every year agbájú wọn máa ṣe ní ìlú kọlé tó yẹn dá wọ́n wá ya mọ́tò bàbá tó dálé tó yẹn lẹ̀ ní bàbá yìí lọ́sì ìjà lójú ayé wọn tó tó ti dá ayé lẹ̀ wọ́n wá ẹ̀ láti ẹ̀ ní ẹ̀ láti tó tó rí dájọ́ bàbá yẹn wọ́n wá gbé sínú hall tó ti mọ ìbàwọ̀ program yẹn wọ́n ti bá wọn hall yorùbá yìí bí yẹn bá ti sọ fúlé bàbá yẹn báyìí yóò sì mọ ilé ẹ̀ bẹ̀rẹ̀ sí bàbá àwọn ọ̀sán àwọn ìjà sí rẹ̀ káàkó fi kalẹ̀ sí bàbá àtúndé inú ọgbà bẹ́ẹ̀ náà wọ́n tún ti òkú bàbá náà sí àwọn tó lókun yà lọ́bẹ̀ àwọn àti ètò ìlọ́bẹ̀ ilé bàbá ẹ̀yà ti padà lọ́bẹ̀ láti bẹ́ẹ̀ o àwọn tí wọ́n bí wọ́n o nígbà tẹ́ bá ń ẹlẹ́yìn ẹlẹ́gbọ̀n tí wọ́n fi àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n ti tí wọ́n fi lẹ́sìn ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sọ̀ fún kíbíyàwó wọ́n mọ̀ kó sàdílé wọn ó mọ̀ kó òdílé wọn ó wá sí okun lẹ́kọ̀ọ́ okun nínà okun láta ògógóró okun lórí rẹ̀ ó ní kó mo sọ̀rọ̀ fún ọkọ̀ ọ̀bọ̀ wọ́n lọ gbé gidi pé ọlọ́sùn ti sàárẹ̀ àwọn lókè wà ní wọ́n lọ yíká ọ̀tún oyíká ọ̀tún ó ti lẹ́fìlà mo bẹ̀rẹ̀ títí ìbẹ̀rẹ̀ òfin rárá òfin rárá ó tún bẹ̀rẹ̀ rárá kí ni yàtọ̀ dèdè ìgbà fún àwọn ọkùnrin yẹn náà ló wá padà sínú ẹ̀sìn àti ń ọba tó ń sàbà báyìí tó tó rántí fọ́lá ọlọ́run ó ti pa ọláàrùn kò ní ìdí ẹgbẹ̀rún ọláwọ̀ ní kìnnìkà ọláwọ̀ ní kìnnìkà ọláwọ̀ ní kìnnìkà ọláwọ̀ ní kìnnìkà ọlọ́run ló wà fún ọkọ̀ tó yẹ fún ojú bí àìsí ọkọ̀ òun àbá àti ìkàbá ìmúṣùdù ní ọlọ́mọ̀ọ́mọ́ ọlọ́sọ́dá ọlọ́mọ́ọ́mọ́ ọlọ́kìní ọjọ́ ti àmì ọ ọlọ́kìní kan ọlọ́wòlí ọlọ́ọ̀kún lọ láti ọkọ̀ òun wájà báyìí bẹ́ẹ̀ bọ́ ti wọ́n jókòó díẹ̀ jẹ́ nìyẹn o ká sọ́ra fún un torí pé ẹbọ burú jẹ́ ẹbọ mùsùlùmí ó léwu ó sì jẹ́ sí ní pólísìnà ní kèèké rí lẹ́yìn tó ìgbà ti jẹ́ mùsùlùmí gbogbo àwọn iṣẹ́ ìjọsìn ṣe agbẹ́mọ́rọ̀ ọba ẹgbẹ́ bóyá ìlú nǹkan ni ìgbàgbó àlejò ìwádìí àṣírí ni ìwádọ́ra ni àwọn èèyàn sílé ní báwọn ọkọ̀ ó ní wọ́n ẹ̀sìn tó wọn bọ́rọ̀ bá tún jẹ́ ìgbàgbó bá kọjú ó kọjú ó wà ní ẹgbọ́ fún àmọ́ ogun bọ̀lọ̀jọ̀ ẹlọ́fíbọ̀ sáré ẹbíbọ̀ orí ìbàbá yí àti ìyá yí gbogbo tó dà lọ́wọ́ alámọ̀rin yí yóò da torí tó wà sí bàbá rẹ̀ fúnra yí kó tó fúnra yí tó bá sì fẹ́ àdúgbò pajá sí sáré rẹ̀ sójú orí rẹ̀ dépò sínú sáàmù kò tí ì débẹ̀ àdú mẹ́wàá mẹ́nu sáàmù ìfúdá sí pé tó bá ti ń ṣe ìfẹ́ nínú àwọn jùlọ àkọ́kọ́ wádà ẹlẹ́rìí yóò mọ̀ sí láwùká jùlọ orí ìṣẹ́ kò làbẹ́ olùdíjìlẹ̀ fún mùsùlùmí tí ó mú un ní jápò tó lọ́pọ̀ tí ó mú lọ́dún ti tààrẹ̀ tààrẹ̀ àwọn ènìyàn lọ́wọ́ tí ó kù síbẹ̀ ní lábọ́wọ́ gan fún ó wá kan àwọn ọkùnrin nílẹ̀ ẹ̀kọ́ àdúrà ìjìlá ìjà ìdá láwọn lábọ́wọ́ bí wọ́n ló kù síbẹ̀ ló fẹ̀jẹ̀ rẹ̀ wọ́n fi tààrẹ̀ tó tó gbogbo rẹ̀ káyé òkè dá sẹ́jà náà Muhammadu rẹ̀

ẹ̀mọ̀ yóò fẹ́ sọ pé ẹ̀tẹ́sẹ̀ kọwọ́ ẹ̀tẹ́sẹ̀ níbọ̀ àtọwọlé àtẹ́sẹ̀ rẹ̀ àti gbogbo ara lẹ́wọ́n ti jíbọ̀ ẹnu padà wá kú mo wá ní tó jẹ́ gbẹ̀ni yẹn àti wá sọ̀rọ̀ èmi ń dárò àmọ̀ fọ́rọ̀ yẹn ọlọ́mọ sànú wa àwọn ìṣẹ́ mùsùlùmí ọ̀ ó láǹfà ó ní kódà wọn wà nínú àwẹ̀ àforíjì olóòwò wà nínú àwẹ̀ ìkọrọ̀ àforíjì níwájú olúwa kí ló dé ó láwọn ọ̀sẹ̀ bọ́ ẹ̀kọ́ bíbó ó láwọn ọ̀sẹ̀ kan kórí àgbò ọmọ ìdí sáfọ́ ló gbọ́n ojú mi máa ń mọ̀ síbẹ̀ ẹ̀yìn tẹ́ ẹ̀sìn lórí ìlànà òkọ́ tẹ́lẹ̀ tó tó lálẹ́ ẹ̀kọ́ lẹ́wọ̀ ẹ̀sìn ọ̀fẹ́ fífẹ́ fọ́ onípò lọ́dún nígbà tá a gbẹ́gbẹ́ rẹ̀ ní àkúrò títí ẹ̀ tá a gbẹ́dẹ́ tá a gbẹ́dẹ́ ó wá ní àwọn kan tó fi ẹran rẹ̀ lọ́wọ́ tí ó wù ní láti bẹ àwọn wọ́n wá ní wọ́n gbé ẹbọ lọ́tọ̀jọ́ òru gbogbo nílò àwọn owó tí wọ́n ní nàìjíríà lásìkò yẹn náà ni wọ́n tẹ̀ ìyàwó náà wá dé ìyàwó tó gbẹ̀gbẹ̀ tó kò gbogbo ìlọ́wọ́ tó bá ti sọ ní owó gbogbo àwọn tó bá ti jáde ìṣòwò ẹ̀tọ́ kò bá gẹ̀rà tó kò sọ ẹ̀tọ́ bá ti kó wọ́n tọ́jú àjọ ẹ̀kọ́ fún tó mọ̀ bù wọn. Wọ́n wà tó wá fún ṣé ìyá náà lè títà sí múra báyìí fún wá pé ọmọ olórí ọkọ lónìí ẹlẹ́sì àwọn ọmọ ọmọ ọmọ wọn ṣé wọ́n lè fi ká fún wọn lówó àkọ́sà tó ní kò sí pọ́blẹ̀mù bá ti sanwó ọmọ awó owó lọ́sùn tó ọdún ọmọ awó bẹ́bọ̀ nínú àwọn ọmọ àyà àwọn ọmọ tó máa kó àlọ owó kan sí onítùmọ̀ yóò da ilé báyìí àwọn olùkú lórí aláwọ̀ wọn wá ń bá ọmọ jẹ́ fún gbogbo ẹ̀ gbogbo ẹ̀ láwọn ẹgbẹ́ jésù àbúrò àwọn tó wá kú náà ni òun wà ní àwẹ̀ òun wà kò díjì lọ́dọ̀ jésù gbàgbọ́ orí orí òun kọ́rọ̀ tó ń sọ yẹn èmi ni jẹ́jẹ́ ètò ni ọlọ́wọ̀ ájò àfáà ló gbé àfáà gbẹ́gbẹ́ kí kí n bá wọ̀ wọ́n ló bá lọ́wọ́ eléyìí tẹ́sà náà Muhammadu sallallahu alaihi wa sallam subhanahu wa ta'ala ó ní dáwọ́dájú òun ọlọ́wọ́ bá òun ní sàkóní ní ẹsẹ̀ fún ẹ̀dá kan ní gbogbo ẹ̀sẹ̀ tó bá tẹ̀sọ̀ bá ti jẹ mẹ́bọ̀ ṣùgbọ́n tí ò bá ti jẹ mẹ́bọ̀ ní ṣe fẹ́sẹ̀ fẹ́ ní ṣe ìsìnà ní kówó jẹ ní mú kí ìgbà míì tara bá jẹ díẹ̀ ó lè gbàyàwó ẹ̀fẹ́ lè gbàyàwó rẹ̀

tí wọ́n lè rẹ̀ tó léwájú ọ̀nà wọ́n lè fi yá ṣùgbọ́n wọn lọ́wọ́ ṣùgbọ́n wọn wá tààrà yóò borí ìlú fọ́nù náà nínú wáyé ọba òṣìṣọ́lá kò sí bá bá lẹ́yìn kan tó wájú ọ̀nà ọ̀rọ̀ lókọ̀ ọ̀rọ̀ ó sẹ́gbọ́ náà ó sì kó sì fìdá náà ó sì wà jẹ́ náà sí ìyẹn tó lè gbọ́nà ọ̀gá jẹ́ tó bá tún wọn lọ́wọ́ fi àjẹ́ mọ́kàn ní tẹ́gbẹ́rẹ́ sínú náà ó sì lẹ́tọ́ ní sọ̀rọ̀ wọ́n tọ̀ ní gbẹ́gbẹ́rẹ́ sínú náà àbúrúkọ ọlọ́wọ̀ díẹ̀ tó kó fún má ẹbọ ló burú jù gbogbo àwọn ìwà tí ò ga fàlàfàlà wọn yẹn èyí táwọn ń pè láàájú yẹn ló burú jù wájú ọlọ́ torí dẹ́bù sí ìyá tó lọ́jọ́ gẹ́gẹ́ ọlọ́run wa ń sẹ́bọ̀ wọ̀nyí ìyẹn yòrò ní ìwúrí ìgbà ìlà ẹ̀dá gbogbo àwọn tẹ̀ ń pè lẹ́yìn ọgọ́rùn-ún tẹ̀ wá àwọn yìí òǹtàníwọ̀n وإن يدعون إلا الشيطان المريدا ìtẹ́sítẹ́ ìsókè ṣùgbọ́n gbígbẹ́ tó bá ti fi ọlọ́run súnmọ́ ìlú pé ẹ tó bá ti bẹ̀rù ọlọ́run ọba ìsúnmọ́ ìlú bẹ̀rù ẹ tó bá ti wárí fọ́lọ́ ìsúnmọ́ ìlú wárí ẹ tó bá ti fi gbọ́sọ̀ ọlọ́run ọba nìkan ó gbára lọ́nà ọba nìkan ẹ sì mọ̀ pé ìsúnmọ́ ìlú wọ̀ gbára lé Allah subhanahu wa ta'ala láyé mi ó ní kí nà mọ̀ ìlú ṣe fi dá dáwọ́dájú gbogbo ẹ̀ tó bá ti lọ́kọ̀ pẹ̀lú ọlọ́run فقد حرم الله عليه الجنة الله ما تسوى الجنة دي وفين ودي ما ولي الجنة bọ́wọ́ bá ń fún àdìmísà ìdẹ́mẹ̀ fáwọn èèyàn kò ní í kàn torí kò sí tẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ bá ti mẹ́lódì ayé wà bá lè fọ́ àdìmí ìnà mìíràn àwòrán gbogbo ẹ̀ bá jẹ́ alábò sí láyé wọn ò ní lẹ́jọ́ ọ̀rọ̀ wájú ọlọ́run kò tí ó bèèrè àwọn òṣìwájú ọlọ́run ìgbìtàná Muhammad sallallahu alaihi wasallam kò ní kẹ́lẹ́bọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí òdodo tí ó sì ẹbọ ní ẹ̀rù rẹ̀ ó kúrú ní àwọn ìwà ẹ̀ṣẹ̀ mi ọlọ́run fún àdé Muhammad sallallahu alaihi wasallam yóò fún láǹfààní kó sì tẹ̀kọ́ ó láti ní ẹ̀ṣẹ̀ fún ẹ̀kùn owó gbà púpọ̀ àbúkọ̀ lórí ẹ̀ ìgbìtàná Muhammad owó tóbi jù anábì ó sì tẹ̀ fáwọn Ah, kò sọ́nà àbújá lọ́wọ́ ọ̀rọ̀ kò sí kú ti fẹ́ ṣe alẹ́bí ojú òkè ẹ̀sìn náà kẹta lórí ẹ̀ kò ní pé àwa la rí mùsùlùmí àwa la rí lẹ́ sí kí o ọlọ́ọ̀bọ̀ òun ní mùsùlùmí tọ́ àwọn mùsùlùmí ọgbà tó lọ mùsùlùmí nígbà tó sọ́kọ̀ fún olùsùlùmí àmẹ́fẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ awọ ìgbẹ́nu rẹ̀ ẹgbẹ́ pọ̀pọ̀ ẹgbẹ́nu rẹ̀ púpọ̀ parọ́ ó dáa ẹ̀dá kò tó lé ọlọ́run bàbá tẹ wọ́n mú sọ́dá nígbà tó parọ́ ìmọ̀ pàrọ́pẹ́ súnmọ́ rẹ̀ súnmọ́ ẹ̀tún súnmọ́ jù ìtẹ́ súnmọ́ rẹ̀ súnmọ́ báyìí ẹ̀yà tí mọ́ tún jà nígbà bá rí wọ́n ní àfà ẹ̀mọ̀ kẹta jihadi ni àwọn bàbá ní tí wọ́n tí wọ́n tí wọ́n mùsùlámù wọn lù ní jihadi tí wọ́n ṣe èyí tí wọ́n tó náà fọ́n tẹ́gbọ́ àwọn ọ̀gá tó tẹ́gbọ́ wọ́n fẹ́ jẹ́ náà náà ní jihadi náà ní báyìí àbúrò ètò tó pàyàwó nínú àwọn ọmọ jẹ̀mọ́ mọ́sálásí tẹ́lá náà pàwọn mọ́sálásí kí ni ìgbẹ́ wúwẹ̀ ní wọn jẹ́ kò ní kan lẹ̀ torí pé ayé ni tó bá ilé túnlẹ̀ ayé pàjẹ́ kò sì fẹ́ fún ayé bẹ́ẹ̀ pààrọ̀ yẹn òun ló sọ ẹ̀mí ẹ̀ gbọ́ tó bá ilé kọ́ pààrọ̀ yẹn kó lọ́rùn báyìí ẹ̀mí ò kọ̀ lọ́rùn náà ẹlòmí ti jẹ́ o ká ìrìn lásán wọ́n kó tẹ́sì sí lára inú kò mọ ọkọ̀ bí èèyàn àwọn ìṣù ẹ̀dá tó wà ní agbára ń fẹ́ nílẹ̀ Yorùbá a ní òkú tún agbára tó wà lórí aṣàlàyé fúnra wa agbára ń bẹ àmọ́ kì í sagbára wa lẹ́bi ọ̀rọ̀ ṣe é sagbára tó náà ọba lójú ọ̀tá fáwọn ẹni kìí ẹ̀ èsù lójú ọ̀tá rẹ̀ gbọ́ mùsùlùmí yàwọ̀ ọkùnjẹ káàtó ó bẹ̀ sí ilẹ̀ wọn tún ọdún lẹ́yìn ọba wọn ní àwọn agbára tá ìtú wúrí yẹn méjì náà ni agbára dúdú agbára mú wọn lè ṣíjọ́ funfun yẹn làá fi ń pa ọrẹ́ wọlé ìlàjẹ́ funfun gbogbo àwọn ọmọ rẹ̀ àwọn ọdún mọ̀tò ló ègbó fún ọmọ rẹ̀ lábáwá wọ́n sùn wọ́n sà wọ́n jèrè àjẹgúngún ni ó fi àjẹrò fi jẹ́ àwọn ọmọ rẹ̀ àjábíà fún àjábíà ah, ẹni tẹ́ bá ń fẹ́ irú rẹ̀ pẹ̀lú ó sì jẹ́ mùsùlùmí asúmọ̀ ẹ̀sẹ̀ kìlọ̀ pẹ́kọ̀ alájà ni ìyá wa lẹ́sẹ̀ àti wa lẹ́sẹ̀ ah, àmọ́ ó ti rí o àmọ́ ìrìn àjò yìí mọ̀ léwu rẹ̀ olúkúmú dùnú fámílì ó rà fọ́kọ́ rẹ̀ ní ẹgbẹ́ wọn ni tó láti máa rí àwọn Yorùbá ọkùnrin tí Yorùbá jẹ́ lẹ́yìn wa ní àwọn ẹgbẹ́ wọ́n jáde wọ́n fáwọn ọmọ gbàjẹ́ wọ́n pẹ̀ jáde láàrin ilé owó owó tí nítorí nílò owó ìlú wá sáwọn béèrè ó lè bá mi gbàjẹ́ ó dáwọn òun lè gbà tọ́tọ́ àti ẹgbẹ́ ó lóun lè gbà ó lọ́pọ̀ ẹgbẹ́ tẹ́lẹ̀ ojú òníwọ̀ba òun ò gbà oníṣẹ́ ìdí kùrùsí ló wà tó kò sí bẹ́ẹ̀ ni ìbẹ̀lẹ̀ láti kùrùsí lójú ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ni kùrùsí ló pa yí ẹ̀wọ̀ jẹ́ sí ẹ̀bọ̀ gan-an nítorí ẹ̀sẹ̀ jẹ́ wọ́n mú òun ṣe kùrùsí ìbẹ̀ ẹ̀bọ̀ lé fún wọn nìkan ni wọ́n mú ọ̀tọ̀ wọ́n ní gbogbo ẹ̀tọ́ bá tún déédéé tó bẹ̀rẹ̀ ọwọ́ ọba nìkan ọwọ́ ó gbé bẹ̀rù rẹ̀ sẹ́yìn gbogbo fún wọn ṣẹ̀rù láyé agbọ́rọ̀ ìyẹ̀yẹ gbogbo ẹ̀tọ́ bá tún déédéé tó bẹ̀rẹ̀ ọwọ́ ọba nìkan gbogbo pé lágbájá wọ́n bẹ̀rù rẹ̀ pàmẹ́dò oníṣẹ́ ìlàbù gbogbo àwọn ẹ̀dájẹ̀ fún ìfalagbára ni wọ́n yẹn kẹ́rù fún wọn bẹ̀rù ọlọ́wọ́ á gbé bẹ́ẹ̀rù jẹ́ ẹ̀fẹ́ nìyẹn fẹ́ lè fún wọn àwọn ọmọ bẹ̀rù rẹ̀ ó sì kéré ọjọ́ orí ó lè kéré nígbà ó lè mọ̀ lówó lọ́wọ́ tẹ̀rọ mọ́ àpapọ̀ àwọn gbogbo kí ló ń jẹ́ gbogbo àlàyé tẹ́ ṣe láti gbọ́ pẹ̀lú òfin ọmọ ìfúnpá tẹ́ ṣe áwùjọ ẹ̀dá pẹ̀jọ àwọn ọmọ wa wọn mọ̀ lẹ́nu tó ó mọ̀ lẹ́nu tó ṣe àwọn ìyá rẹ̀ tó tó bẹ́ẹ̀ ni gbogbo ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ wù wọn ẹtú bá gbé ní òní láti bẹ̀rẹ̀ àwọn táwọn sọ̀rọ̀ tó ní agbára wọn tó ti wá táwọn fi ilẹ̀ ètù tó lágbára wọn lọ ẹgbẹ́ sọ́kọ̀ ọ̀pọ̀ sọ̀rọ̀ wọn tààrà bó wà ní agbára fún àwọn àjẹmú fún ààyè agbára fún yẹn kò tó kéré ṣèbí àjò mi láti wá lè dá ní ọba tí wọ́n lérò àbúrò ọmọ ẹ̀dá kejì ìyí nǹkan ó ní ilé pé ní kéèyàn wa kúrò nípa ní olùdọ́rọ̀ yẹn kó lápá lé o kó lápá mọ́tà sí ipò kó kàn kúrò àpàdà wọlé kó lápá o mọ́tà lé o mọ́tà lé o lẹ́yìn onífẹ́ o kọ̀mpútà lórí ẹ̀kọ́ ìdíje ńláńlá olóòwà wà rẹ̀ tó fún wa ní láàá tó ti lọ kò ní báyìí bẹ́ẹ̀ bá tọ́ ní kọ̀ọ̀ká tó ti lọ fún kàdáyé èèyàn bàká olóòtú wá jẹ́ rẹ̀ ìbáyọ̀ fún ìlà rẹ̀ wá ẹni bá kàwé kẹ̀kẹ́ bẹ́ẹ̀ sì lọ bí tó ti rí lé lóòtọ́ gbogbo àwọn ti dúdú jẹ́ fún jẹ́ àti jẹ́ tí ó dá gbogbo ọ̀fẹ́ wùlẹ̀ ha ẹ̀họ̀ gbogbo agbẹ́rẹ̀ lára ìlú nǹkan fún jẹ́ra rẹ̀ tó kú sáyé lórí kí ni kú ìlú ìlú náà ní ìjẹ́kú láti ọjọ́ ní ìfẹ́kúnlẹ̀ ìjẹ́ ọjọ́ ní ìfẹ́kún kékeré ní wà jẹ́ gbèsù ṣùgbọ́n àgbàdo agbára òṣèlú inú ṣe ń sáfẹ́ wọn ni o wọ́n ní kejì agbára dúdú òun lè tó yọ ní tó yọ ní ba mọ̀lẹ́bí jẹ́ tí ọ̀ní fàyẹ̀lẹ́ wọ́n ní ìlú òba ọ̀làwọ̀ yẹn làjẹ́ dúdú àtìtẹ́ tó dúdú àtìtẹ́ tó dúdú ó ní gbogbo ẹ̀ tó bá jẹ́ mọ́mí ni lẹ́yìn tó padà wáyá kékeré lẹ́yìn tó wọ́n kú kú òmí wá kékeré wọ́n tún bá wọ́n padà sí ìsìlámù wọ́n tún sí ìsìlámù sáà wọ́n tún wá kékeré ìwà kékeré wọ́n máa ń lékún sí agbára kágbára ń lékún sí ẹlòmí ní oṣù ní àjọ òkun tẹ̀lẹ̀ sí lẹ́kùn bóyá kó kẹ́kọ̀ọ́ kó fi súnmọ́ lọ kó jìnà jésù ìgbà yẹn kékeré ló wọ arúgbó ra ẹ̀mọ́ lékún ní ìsúlẹ̀sù ìpá ìkún fẹ́ fa mi nù nínú alẹ́ kékeré wọn kọ́ wọn kálẹ̀ àjọ wá èmi wà múra sí mi wọ́n á kọ́ sí mo sátẹ́lẹ̀ tún fún ẹ̀jì ló fún mi ọlọ́wọ́dé àgbà tó fún wa àti bẹ́ẹ̀rù ó bùkátà sí gbogbo yẹn ó ní ìdí ẹ̀ tó bá tẹ̀lé tẹ́lí tí ẹ̀ka bá ń gbé ẹlẹ́sẹ̀ tó ò ní tó dùn wọn padà sọ́wọ́ wọn fún àrùn ọ̀sán rẹ̀ wọ́n kò tẹ́lí ìdúgbò ní ọ̀rọ̀ wà lóṣù kò sí kì í ṣe fún mi agbára tí ò da tó ní àwọn èèyàn láti mọ̀ fún ọmọ wákàtí ìgbẹ̀tọ́wà fún ìwà kèfèrè lẹ́mìíyẹ́kùn ní láàrùn yọ̀fẹ́ ọ̀làbùn ọlọ́run ní kòrò yọ̀ láyé láyé láyé wà láyé yẹ̀kíyàwó ìṣẹ̀bílà ní òsì ń tọ́kọ̀ onímọ̀nà láyé eléyàwó ọ̀pọ̀ tó lágbára ni àwọn bọ́ọ̀ bá wọ́n tàbí bí dáná ní pẹ̀lú báyìí ni wọ́n ti fẹ́ràn wọn tó ìgbà tó parí ọ̀rọ̀ pàmò wọ́n ní láàrín àbúgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ bí i méje ṣáwọn ilẹ̀ báyìí ó ní ìlànà ìgbẹ́ ọlọ́run bá rẹ̀ ó èyí máa ń fi ọ̀nà bí ilẹ̀ tó bá wùn mí fún àwọn ìṣe wà lọ láti ọ̀sùn ìbá ti táwọn àlẹ́bí ọlọ́run kò fẹ́ fọ́lọ́ ọba fẹ́rẹ̀ débi gbogbo tẹ́kọ̀ pẹ̀lú rẹ̀ tí tó wọ́n fẹ́ nípa àwọn àdébí wọ̀nyí ó sọ orí tó burú bẹ́ẹ̀ náà ní kìlọ̀ bẹ́ẹ̀ náà fáwọn mọ̀sáfẹ́ àwọ̀wọ́ àwọn àdébí ولقد أوحي إليك وإلى الذين من قبلك wọ́n ti wájú ẹ̀ láwọn lẹ́yìn àṣìwọ́kìtà tó bá ilé tó bá yẹ fún àti kẹmí lẹ́yìn ọlọ́ lẹ́yìn kẹmí lẹ́yìn ọlọ́ tó bá yẹ fún kẹmí ìfura lẹ́yìn ọlọ́ lẹ́yìn àgbàkọ́ náà rẹ̀ gbogbo tẹ̀lé ó bàjẹ́ àná Muhammadu ní ọ sọmọ ọmọ ọmọ ẹ̀rọ sẹ́lẹ̀ èyí táwọn tó ń gbọ́ adájọ́ lọ ẹ̀kọ́ láyé tó lọ́wọ́ ọba tó bá sọmọ bá ìlú òrí kí wọn gbọ́dọ̀ sí bá àdájọ́ òkè láyé tó ìgbéyàwó lọ́wọ́ tó rọ̀ ọ̀gbẹ́ kó nira rẹ̀ sọ́dọ̀ lórí ọmọ tó wà láti àkùnrin lẹ́yìn ẹ̀yìn ẹ̀sìn ọ̀sìnrì kúrò wà ní ìlú jẹ́ kí wọ́n àwọn ẹ̀rọ ìlú dájú ìyá lọ ní ìbọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ dídá tó ọmọ bá wá jọ lọ mọ́wọ́ ìgbésẹ̀ bá fáàbù ìjọba bẹ̀rẹ̀ fún sí àwọn tọ́lọ́ wá lè jù bẹ́ẹ̀ lọ níjà tó lọ́rọ̀ ẹ̀fọ́ wájú wọn mọ̀ wọ́n bẹ̀rẹ̀ àwọn tiẹ̀ fún wọn mo fẹ́ tẹ̀ wọn mo tẹ̀lé fún wọn àtọ̀ wọn abẹ́lọ́ fún fáàlù fún ọ̀sán rẹ̀ nígbà tó ṣe lọ́wọ́ wa ó jẹ́ kí máa ní fáàlù gbogbo lẹ́nu wa àtàwa àtàwọn ìyàwó wa àtàwọn ọmọ wa àwọn ọmọ wa wọ́n sì máa lọ wọ̀sán rẹ̀ لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا عباد الله لقد ذكر الله تبارك وتعالى في كتابه الكريم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الثاني يوم خلق السماوات والأرض منها أربعة قرون ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتل المشركين كافة كما يقاتلونكم كافة أنا أقول الله سبحانه وتعالى أقرأ الكلام رسول الله محمد صلى الله عليه وآله وسلم خطبة لك جيد àti ìdíkẹ̀ nínú kúrúbà yìí wọ́n máa ń ṣe nípa àwọn oṣù lọ́wọ́ subhanahu wa ta'ala nínú Qur'an ní oúnjẹ nìkan oṣù gbẹ́ níwájú ọlọ́run méjìlá yìí oye nǹkan oṣù tí ń bẹ wájú ọlọ́run ọba níjọ́ tó lọ́run ti dá ti ń jáde àtọ̀run méjìlá ni méjèèjìlá yìí ń tẹ̀sọ̀ sòtú ọ̀run níjọ́ tó ti fi lórí àtàrẹ̀ látẹ̀gbẹ̀jẹ̀ ayé ó ti ń kà dẹ́túrì tẹ̀lé ayé ti ń kà àmọ́ fún àwọn àjẹ́jọ́ náà fi ń tẹ̀lọ́ tí ló sùn tó ọ̀run níjọ́ tó lọ́run ọba ti tẹ̀lé ayé àtọ̀run ló ti dáhùn sí i mẹ́rin kan wá ń bá inú wọn wọn náà bá tàwọn lẹ́tà lókè ẹ̀kọ́ òjágbó wọn inú wọn ni rọ́jà inú wọn ni lọ́sẹ̀ìlà ìkẹta wọn ni lọ́sẹ̀ìjà àdébò hajjá ìkẹ inú wọn ni muhammad mẹ́rẹ̀ẹ̀rin yìí ọlọ́ọ̀bá ṣe lé wọ̀ fáwọn mùsùlùmí tí mo jagun mẹ́ mo lè délé wọ́n náà fáwọn àti èdè náà káwọn náà lórí ìdàpọ̀ mùsùlùmí náà oṣù mẹ́rẹ̀ẹ̀rin torí ti láàbù kan tó wá fún ọ̀nà àrùbáwá láti gbàgbà kan wọn àwọn ètò ìmọ̀ gbogbo mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ẹ̀fún bá gbọ́wọ́ jà sí wa àbọ̀rọ̀ bàjẹ́ ẹ̀ẹ́sẹ́jẹ́ bá wá fóbi jà wọ́n ní olóbi kan ló kù ó wà jà ogun ti fẹ́ yìí àlọ́ pé àwọn àtúntò ti ń tètè títí bẹ́ẹ̀ ní ẹ̀lú pàtàkì ní àná tí wọ́n kóra wọn láàmú wọ́n ń jagun wọ́n ja ara wọn lógun wọ́n sọ àwọn ẹgbẹ́ ara wọn bẹ́ẹ̀ náà ẹni tó dáàbò tó tó láwọn lágbá wọn ti bẹ́ẹ̀ ṣùgbọ́n oṣù mẹ́rẹ̀ nìyí wọ́n ti dé tó ní bá ṣe èèwọ̀ ní àgbọ̀dọ̀ jagun rẹ̀ eléyìí ó jẹ́ òtàjá ọ̀háwọ̀ wọ́n ní ìwọ̀ inú òfin ṣùgbọ́n yẹ́ ìmọ̀ tíṣà ẹ̀kọ́ ọmọ wá bọ́ ọ̀rọ̀ àdúgbà tó Muhammad alẹ́sìláàtìsìlá olùkóṣù mẹ́rẹ̀ ni ìṣubú wa ní fún kúkà oṣù kàtẹ́sà ní mẹ́rẹ̀ ni wọ́n tẹ̀ òní tó fún gá kò ní wọ́jà yorùbá bẹ̀rẹ̀ náà wọ́n máa fi ní àwẹ̀ lọ́jà àwẹ̀ arúgbó eléyìí kò sí àkọọ́lẹ̀ fún mẹ́rin oríṣiríṣi àyòbá wa tí wọ́n lọ wípé ànábì sọ wípé ànábì sọ wípé yorùbá àgbọ̀rọ̀ àwọn ayé báyìí wọ́n lẹ́ nìkan sọ wípé ànábì sọ wípé ẹnìkan sọ wípé ànábì sọ wípé ẹtì mo wá àwọn ọ̀rọ̀ yẹn tọ́mátì ń sọ lẹ́nu wọn náà ó ké ó ké tuntun sí báyìí ọ̀rọ̀ ànábì náà lẹ́nu sọ wípé wọ́n lé nìkan sọ wípé sọ wípé ẹnìkan sọ wípé ànábì sọ wípé ànábì sọ àwọn ọ̀rọ̀ tí ò lé ọ̀rọ̀ wọ́n sọ wípé àlẹ́bí sọ wípé àlẹ́bí sọ pé oṣù rọ́jà oṣù lábí o ẹni bá gba ọjọ́ kan péré nínú rọ́jà oṣù àdúgbò yìí ọlọ́wọ́ kan láyé tó gba one thousand years láyé láwọ̀ ẹni bá gba ọjọ́ méjì nínú oṣù àdúgbò yìí ọlọ́wọ́ kan láyé tó fi two thousand years gbà wọ̀ tó wáyé ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ ẹni bá gba ọjọ́ mẹ́ta nínú oṣù àdúgbò yìí ọlọ́run subhanahu wa ta'ala yóò mú ládẹ́ tó bí káwọn bí ẹ̀ gbàwẹ̀ láì kò ní ìgbà ọgọ́rùn ún àìbẹ̀sù sọ́yìn ẹni bá gba ọjọ́ ìgbé nínú ọjọ́ ìgbóhùn lára àdúgbò yìí gbogbo ní jẹ́ lẹ́kùn jahannama ọlọ́run ti fa kò ní wọ́n jahannama náà ẹni bá ti gbọjọ́ mẹ́jọ nù rẹ̀ ọlọ́ba ó ti gbòòrò ọkọ̀ ọgbà lẹ́nu ọjọ́ ìgbọ́kalẹ̀ fún wọn àtàkùn wípé èyí tó bá wù ọ́nù ẹ̀ náà tó bá ìgbẹ́jọ́ mẹ́jọ nínú ọjà wọ́n lẹ́yìn àbáyẹ wọ́n wọ́n sá gbogbo ṣe láti ọmọ òun ti padà sí dáadáa fún ìdíkọ́nà òun ọmọ òun ti gbogbo ìdíná tó ṣe ọtí tó ní wọ́n bá ní ayé tẹ́lẹ̀ ẹ̀kọ́ tó ní ìtòlẹ̀ èyí tó ṣe ti ti àmẹ́rin ọmọ òun gbogbo rẹ̀ padà sí dáadáa fún tó bá ìgbẹ́jọ́ mẹ́jọ lẹ́yìn náà olùmọ̀ gbogbo ẹ̀sẹ̀ rẹ wọ́n ti borí rẹ̀ jọ pàtàkì fún àìmẹ̀ ó bá wọ́n wọ́n ti jẹ́ wọ́n ti sẹ́kì wọn nígbà tí ọjọ́ mẹ́jọ nínú gbogbo àwọn ẹ̀wọ̀n ìgbà wọn wọ́n ti wọ́n wọ́n gbà wọ́n jẹ́ fún ó ti fírí gbogbo bá ti lè balẹ̀ ẹjẹ́ mọ́ ìbá jẹ́ fún òṣìṣẹ́ wọn ẹ̀dá kùn ti ajá yìí sọ́wọ́ gan fi kalẹ̀ bọ́ọ̀mù bọ́ọ̀mù tí ọ̀bọ̀ bọ́ọ̀mù jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ó jẹ́ kan náà wọ́n ti wọ́n ra àwọn ìlànà èyí tí ààrẹ ní ìgbé ìṣọ́lọ́ fún ara rẹ̀ tọ́lọ́ sọ pé lẹ́yìn àdẹ́bùwà gba mọ́já fún ní okùn lágbà arúgbó yìí kò dá àlẹ́tà yìí báyọ̀ ní mo tẹ́ṣẹ́ àbáwọ̀ àlẹ́tà tí ìlú náà bá padà wọ́n dáta yìí pa rẹ̀ pé rọ́jà pé kí pọ̀ wáyé tó tún bí kọ́lá náà lóṣù rẹ̀ lábà oṣù rẹ̀ ta àwọn tí wọ́n kúrò ilé ìwòkùnjẹ̀ lábàbà báyìí ní ìlú ó lè jẹ́ twenty nine days ó lè jẹ́ thirty days wọ́n kò fi ṣàbámu tẹ̀lé yóò lè jẹ́ twenty nine ó tún lè jẹ́ thirty ó kò fi ọ̀rọ̀mọ́mù tẹ̀lé lẹ́yìn oṣù kẹta ẹ̀sùn fún wọn fún wọn tó ń ọ̀rọ̀ lọ́rùn tẹ́lẹ̀ ìmọ̀ gbà wọ́n gbé ìgbà nígbà ọjọ́ mẹ́ta mẹ́ta sáwọn ojú ọ̀rọ̀ ọ̀gá ó bá lọ wọ́jà òun láti ẹ̀ pé òṣìṣẹ́ sárájà bùrọ̀ ó láti ẹ̀ fún mọ́ndé lè gbogbo àwọn fọ́ọ̀rọ̀ tẹ̀lé gbogbo àwọn mo sábà tó gbogbo àlà ní ìtúfà parí oṣù wọn gbà wẹ̀ nígbà lẹ́yìn wọn gbà tẹ̀ ṣe tó fún ẹgbà lọ́wọ́ jà àmọ́ kí yẹn ní àdíjẹ́ ń pé àwọn ilé yìí ó yàtọ̀ àwọn arúgbó ni àwọn ẹgbẹ́ níta ni ilé yìí ò ní rẹ̀ jù wà fún ìdílé àti ìtọ́lá ẹ̀ gbogbo káàdì tó bá ti fi mẹ́sàn-án pátá àlùmí nígbà bá ti wá jẹ́ ìlú jáàmù tó lè dé ládàá wọn tó ọ̀rọ̀ àbáwọ̀ bá tún bá lọ́wọ́ tààrà kó ṣe wálé tí ó rí òótọ́ tó lè lòókù gbọ́dọ̀ kó ṣe wálé tí wọ́n wá ń wò ó lòótọ́ ó jẹ́ tí ó lè lò ó àbáwọ̀ bá tún bá tààrà orílẹ̀-èdè wa ní ìdí àfíkà àti lágbàáyé ó lọ́dá tó kọ́ta ìgbọ̀dọ̀ gbogbo àwọn ìlẹ́kùn kéékèèké nínú àdúgbò tí wọ́n ní sáwọn ọmọ òwúrọ̀ àlàfáàmùlélà àwọn arúgbó àdùn àwọn tó ń bẹ nínú náà wọn kan wọn ò balẹ̀ ọkọ̀ tó wá balẹ̀ ń torí bẹ́ẹ̀ mọ́ torí tìjẹ́ ní ibi kan bí rí rẹ̀ ẹgbẹ́ kan wọ́n pè bẹ́ẹ̀ lẹ́nì ọkọ̀ tó wọ́n balẹ̀ mọ́ ayé bàbá ní sáwọn olówó ọkùnrin ìbalẹ̀ títàlíkà lè sùn síwájú bẹ̀rẹ̀ tó sùn kó panana kò tẹ́

sàbẹ̀wò sùpàdé wọn bá tààlà ọgbà wọn lórí wa látòkè dáàlà tẹ́sàdì lọ́tà nígbà lọ́pọ̀ ọmọ ẹ̀ṣẹ́ àbúrú ìtí òun kó lórí wọ́n rí ti wà lọ́pọ̀ jù fẹ̀lẹ̀ fún wa àwọn ọmọlẹ́yìn náà wọ́n tẹ̀ sí wọlé fún mi dáadáa ká lè rí orí wọn náà ká lè rí orí àti kí àwọn olórí wa àdáàbò náà wọ́n wá fún mi lọ́pọ̀ jáde